Ustaz Abdul Fattah Ìsàwùmí tí wọ́n ń darí sí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ Júmọ́ gbogbo ọjọ́ Friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì ìkànnì alábàríkà Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo tí bá wúwa ló fi nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kù Abdul Fattah Ìsàwùmí sórí agbomọ̀ yìí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí 081 033 51549 جزاكم الله خيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ètò àdínú yọ́sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo alákí káàbọ̀ pẹ̀lú sálámà tí mo ti sá síwájú ní ẹ̀kan ọ̀rọ̀ tí mò ń bá lọ òun ni ọ̀rọ̀ nípa aljanazatu fil islam bí a ṣe máa ń sin òkú nínú islam so irú àwọn ọ̀rọ̀ báyìí tí yẹn bá ń gbọ́ nínú ẹ̀sìn ó jẹ́ kí yẹn mọ bí Islam ṣe pé ní ẹ̀sìn tó bí Islam ṣe yanjú lẹ́sìn wípé kò sí ẹ̀sìn tí ó lè jọ Islam so bákan náà tí yẹn bá ń wọrú àwọn ètò yìí ẹni pé àwọn topic tí a ń sọ̀rọ̀ lérè ni yóò rí bó ṣe jẹ́ pé súnà gangan ní jẹ́ Islam súnà gangan ní jẹ́ Islam torí gbogbo nǹkan tá à ń sọ yìí súnà nẹ́bí sallallahu alaihi wasallam ó dá sí gbogbo ẹ̀ tó ṣàlàyé rẹ̀ yékéyéké ṣọwárí bí súnà yẹn bá ṣe wá yíyan tó nẹ́lẹ̀ yóò ṣe ní ìgbádùn ìsìláàmù tó bí ìsìláàmù yẹn bá ṣe wá yíyan tó yẹn ni pé súnà ó bá ṣe yíyan tó náà ni ìkẹsẹ̀bọsẹ̀ yóò kéré nínú àlámọ̀ rí ẹ̀sìn yẹn tá a bá ń pariwo pélé yóò mú un eléyìí ọba mu eléyìí ló eléyìí ló eléyìí ní eléyìí ní ọ̀dá tó bá jẹ́ pé súnà ló ń kálukú bá fẹ́ ṣe tí ń jẹ́ ìfàǹfà tí ò bá ṣaláìsí rárá yóò kéré gan tó irú rẹ̀ náà ló ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ìsìnkú Islam ibi tí mo dé ní ìjẹ́jọ́ òun náà ni pé tí a bá bí òkú sínú sàárè ìta bò lára nǹkan tí ó tún wà ní súnà nàbì sallallahu alaihi wasallam òun náà ni kéèyàn mú ìpẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti gbé òkú sínú sàárè síwájú kí wọ́n tó bò kéèyàn ó da ìpẹ̀ ní òfi ọwọ́ mẹ́ta bò tàlásà sẹ́yà ní òbu ẹ̀pẹ́ lẹ́ẹ̀mẹ́ta kí wọ́n dà sí ara òkú yẹn yẹn wà ní súnà nàbì sallallahu alaihi wasallam ànábì mọ̀ ń ṣe bẹ́ẹ̀ tí gbogbo nǹkan náà làwọn èèyàn máa ń sọ lórí ṣe tẹ́lẹ̀ nígbà bóyá àtún jẹun ní yẹ́wọ́yẹ́wọ́ kó tó dà nǹkan sí ìrìn ẹ̀kí jẹ irun kankan ọkàn da ìpè yẹn sílẹ̀ mẹ́ta ni tó wà ní súnà nàbì nìyẹn. tó bá kan náà lẹ́yìn ìgbà tá a bá ti sin òkú tán tó o di pé ká bo òkú ká da ìpè sí tó sàárè tí a bá da ìpè sí kò gbọ́dọ̀ ga ju kọ́ ṣíbùrù kan lọ yẹn ni pé ìlú ká kan yẹn ni pé bíi ìka ṣẹni tó máa ń pè ní ṣubúrú tí yẹn bá na àtàǹpàkò yàn àti ìka tó tẹ̀lé tí yẹn bá nà tó àárín rẹ̀ òun náà ń pè ní ṣubúrú tó sàárè òkò gbọdọ̀ ga jù bẹ́ẹ̀ lọ tó kódà tí sàárè bá ga jù bẹ́ẹ̀ lọ ànábì pa àwọn ọ̀hábà rẹ̀ láṣẹ Ali ibn Abi Talib علي بن أبي طالب أمرني الرسول صلى الله عليه وسلم ألا أدع قبرا مشرفا إلا سويته ó ní kí n má fi sàárè kankalẹ̀ sàárè tí n bá rí pó ga láyé tí sàárè yẹn bẹ́ẹ̀ lè ga gbogbo sàárè tó lè kú sí tó bá ti ga lẹ́bi ni kó ń lẹ́bù rẹ̀ ni kó ń lẹ́bù sàárè yẹn gbogbo àwọn tó máa ń ṣe sàárè tí wọ́n ga gàgàrà àbí tí wọ́n tó wọ́n máa dáṣà tí wọ́n máa rẹ́ sàárè lérí tí wọ́n máa rẹ́ lẹ́gbẹ̀ẹ́ léyìí kì í ṣe lára nàbì sallallahu alaihi wasallam aburú ń bẹ táwọn èèyàn wá ń ṣe nípa ọ̀rọ̀ sàárè kódà vat ló yà lẹ́nu pé irú ẹ̀ pé Ìlọrin ló wá òfin kọ́lá yóò yà yín lẹ́nu dé pé ìlú àwọn àfa àwọn àfa ńláńlá ni wọ́n ń ṣe ń lù lọ́rin wàláhì eléyìí kò sí bí tẹ́tẹ́ gbé wọn nínú ẹ̀sìn ọlọ́run kò sí kí òkú kú kẹ́mọ́ sin òkú sínú yàrá kìí ṣe ká o nínú yàrá gẹ́gẹ́ nínú ilé kọ́lá lómi ìwọ́n tó ń la ilaha illallah wàláhì kóra ìfà tí ó mọ ìyàn ẹlẹ́nu táwọn yẹn bá sọ pé ìlọrin ìlú àfáà ni wọ́n ń lò mọ̀ níbẹ̀ púpọ̀ ẹ mọ iye àfáà tẹ́tí sí sínú yàrá nílọrin ẹ mọ wọn tí ìbá ti orí afẹ́fẹ́ tàwà wàláhì ìbámọ́dákọ ọ̀run ìbámọ́dákọ kódà wọ́n ń fi fáànù fáànù sínú sàárè nílọrin wàláhì everybody sì dákẹ́ jẹun pé ẹnìkan sàárè àwọn àfáà ni o kì í sàárè àwọn olówó o àwọn àfáàní káwọn olówó náà tó wá gùn kó tó di pàwọn náà wá ń fi ac sínú sàárè nílọrin wàláì lọrin à ń tara wa jẹ púpọ̀ jù à ń tara wa jẹ wàláì ẹ mọ̀ nìkan ẹ̀kọ́ rí lọ́sùn ẹ̀kọ́ rí sí kíndé kan ṣé ogun tẹ́yìn ń ṣe yìí sí ẹ̀sìn ọlọ́run nìyí o sẹ́sìn ọlọ́run ẹ rí àbí ẹ̀ ráfà tán ṣiṣẹ́ nulẹ̀ wọ́n tún ṣe géètì sí wọ́n tún ṣe sliding glass sí nílọrin àmì rí ayẹ́fẹ́ tàwa ni òfin kí n máa dákọ̀ ìrí afẹ́fẹ́ ta wà ní gbogbo iná sì mọ̀ níjọ́ làfà kan jáde rí lọ́wọ́ sọ wípé ah, ah, ẹ̀yin àfà yẹ bẹ̀rù ọlọ́wọ́ bàfà níjọ́ lẹ sọ rí gbogbo yìí sì mọ̀ bóyá tó wáyá gan padà wà fọ́ sí mọ̀ dákọ àwọn àfà kọ̀ọ̀kan tẹ̀ ń sin tó pé sliding glass èmi ò tún mọ bí ó wà tó ń jí òkú gbé ni ẹ tó wá tó ń fi géètì sí irin wọ́n tó faná sí eh, gbogbo ẹ̀yẹ́yẹ́ sì ní tó pé ànẹ́bìtàn ọlọ́fẹ́lá ń sìn ní ká mọ́ dédìí ẹ̀ tí àkéwú dédìí eléyìí ni ṣé kéwò débẹ̀ ni àbí ìfẹ́ nú àbí ìfẹ́ ayé àbí ìkọ́ àtàlákàtà látàkàtà àbí ṣe ìtàn kódà tó wá ṣe pàǹ bá bá jọ̀hún náà ní ẹni máa ń láìkí máa rí bá sí wọn torí pé kíni ìyí nǹkan gan ní máa ń tó wọn ní máa ń tó ara àlọrin kẹrì fà táwọn bá bá kàn bá bá àwọn àfá àgbà tó ti lọ èwo ni wọ́n sin sínú lérí nu wọn ẹ̀dá kọ̀ọ̀tẹ̀ sínú yàrá rẹ̀ èwo ni so Ìlọrin tó ń lọ tó ń lẹ táìs sínú sàárè sàárè àfáà àà anabi sallallahu alaihi wasallam náà àni tajsisul qubur wa israjihi anabi ni fúnra anabi sallallahu alaihi wasallam anabi tó làánà tó gbogbo ẹni tó bá ń taná sí sàárè ọlọ́wọ́ wọ́n làánà wọn àwọn tó bá ń rẹ́ sàárè ìbínú ọlọ́run ni wọ́n wá dákun kí ni kí ni ẹgbẹ́ kí ni fáàrí eegun e, tó ti ju tẹ́ ti jù sínú sàárè tó ti ju tẹ́ wá kúrò lẹ́sà tí ìbá ṣe pé ní tẹ́ fẹ́ máa dálẹ́ mẹ́rin ni wàláhì ẹbọ ni ẹbọ ni ẹbọ ni ẹsẹ̀ fẹ́ máa ṣe ń bẹ̀ ẹ fẹ́ sọ àwọn àfa yẹn di ẹbọ ni tó apá fáwọn náà lọ́ba yìí sọ bẹ́ẹ̀ tó yọ́nú sí ọfẹ́ sọ̀rọ̀ rẹ̀ dòṣà ọfẹ́ sọ̀rọ̀ rẹ̀ dẹ́bọ ni ara ẹbọ tọ́lọ̀ mọ́jì kó jẹ́ pé tó padà mọ́ bọ́ ń lọrin táwọn ìgbọ́n tí ẹ ti ń bọ́ díẹ̀ díẹ̀ gan ní ìsìn ẹ̀wọ̀n jàtara wa nígbà tí yẹn bá ń wá láti bẹ̀ tí ń sọ pé òun wá síbi sọ́nà wọn ṣàṣàánú fún wa òun náà ni pé kóńkálukọ́ lọ lè kíyèsí láǹkọ́lọ́ àwọ̀tọ̀ làwọn tó ń da aṣọ bó sáré ara rẹ̀ náà ni wọ́n fi táìsì sí wọ́n fi iná sí ọ̀tọ̀ tó làwọn tó yẹ pé àwọn ọ̀dà aṣọ bò àwọn inú ilé gángan náà làwọn ò sìn sí wọ́n fi fáànù sí nílọrin dákun ẹ̀wò kí wà lẹ́yìn àfi bẹ́tà tẹ́ni bẹ́tà ju àwọn west lọ nítawọn ò ti ṣe mọ́ tipẹ́tipẹ́ àwọn ti ní mọ́kàbára ẹ lọ ṣákí ẹ lè wọ mọ́kàbára wọn ẹ lọ bẹ̀ ẹ lọ kìsí ẹ lọ lè wo mọ́tòmára wọn. ṣé wọ́n ẹ̀yin ẹ̀yin ẹ̀yin wá ń padà sẹ́yìn tàtàkàrún ẹni tàtàkàlà fún kàkàrí yẹn ẹ wá ń padà sẹ́yìn níbi ọ̀rọ̀ ti ẹ̀sìn ẹnu ti ní ẹnu ẹnu rẹ̀ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ pé ibi ẹ̀ pé mọ́kà ló ń bẹ ń lu ibẹ̀ ń ń bẹ ń lu yìí ni mo jà tẹ̀lé ara wa jẹ́ mọ́ ẹja bára tòdodo ọ̀rọ̀ fa so òun náà ni pé sàárè kì í ga ju ìlú kan lọ ṣíbùrù kan lọ tó bẹ́ẹ̀ lè ga jù bẹ́ẹ̀ lọ ànẹ́bí Ali bin Abi Talib ní ọlọ́run pamíláṣẹ ó ní ànẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́run pamíláṣẹ ànlá àdọ̀ àkàbùrán mushrifan illa sawaitu tí n bá rí sàárè tó bẹ́ẹ̀ ga ju ìlú kan lọ kí n lẹ́bù rẹ̀ ni kí n lẹ́bù rẹ̀ ni wala suratan tí n bá sì rí fọ́tò kan tó bá yà kalẹ̀ kí n fàyà tí n bá ti dé kí n má fàyà ni oníṣẹ́ tánàbí gbélé òun lọ́wọ́ nìyẹn so gbàtẹ́ bá sin òkúta báyìí tẹ́ ṣe sàárè rẹ̀ tán ní ti súnà nẹ́bí sallallahu alaihi wasallam so inú ṣe sí ànẹ́bí ni kútọ́ bá sin òkúta báyẹn ànẹ́bí wa sí wá sí fáwọn èèyàn níbi sàárè yẹn náà tán dúró sí òun náà but kì í ṣe gbogbo wà kì í ṣe pé dandan kódà ń gbà míì gan ìsọ̀wọ́ sin òkúta bá ti sin tán gan ìsọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe pa níbi tẹ́ ti ń sin òkú kò nídìí ẹran láàyà ìlàlá láàyà kò nídìí sokora kò nídìí kọ́ bídẹ́ àníkè ọmọ ṣe láàyà ìlàlá òun lẹ́hùn láàyà ìlàlá òkọ́ là ń wí pé kò dá láàyà ìlàlá ò dá àmọ́ ànídìí ẹ̀ níbẹ̀ yẹn ànídìí ẹ̀ ṣé ọ̀kẹ́ gbogbo nǹkan náà kọ́ là máa nídìí èèyàn lè jẹun kúrò lè jẹun lé o lè jẹun àmọ́ ò gbọ́dọ̀ jẹ lórí irun ẹ́ so èèyàn lè èèyàn lè sẹ̀sọ ẹ̀ẹ́dẹ̀ kí wọ́n máa ṣe astagfurula astagfurula ọ̀ dáa àmọ́ wọn ò ní o sígbà ó wá ti tẹ̀kọ́ tó ìrámù tán nítorí kọ́ wá ké fàtí àwọn ní astaghfirullah àwọn ní kí ló dé kọ́ wá ní ṣe bí ṣe zikiri ní ṣe tí n tánà bí ni o ṣe ń bẹ̀yẹn nìyẹn irú ẹ̀ náà lọ́wọ́ applicable lẹ́ náà ní ká lò síbi pé tẹ bá sìnkú tán àbí wọ́n ń sìnkú lọ́wọ́ àbí wọ́n ń gbókú lọ láyé láyé ọ̀la ọ̀kan kò nídìí so ṣùgbọ́n àná ńlá ikọ́ ẹ̀dá kẹ́ni so n tánà bí ni ká ṣe lè tẹ́ bá علي بن أبي طالب رضي الله عنه ولكنا في جنازة في بقيع الغرقة ولا هو نجوك هنسنكوك في بقيع فأتانا رسول الله صلى الله عليه وسلم أنا ببادي فقعد نبي ورا جوكولك بكا نقول أتانا تكوتا فقعدنا حوله أنا جوكوتي أنا بوامو أباك لغو بيجي وانسيجين يلولي ثم قال أنا بواسطايك أنا بيري nabi ni ma minkum ahad illa waqad kutiba maq'adahu minan nari wa maq'adahu minal janna nabi ni gbogbo ẹ̀yin kẹwà ń bì gbogbo yẹnyẹn lẹ ní ààyè nínú náà ẹsẹ̀ láàyè nínú àlìjẹ́nà tó bá wo kálukú kó sẹ́kù fúnra rẹ̀ ẹni tó bá wù kó sí ààyè rẹ̀ kù nínú àlìjẹ́nà ẹni tó bá wù kó sí ààyè rẹ̀ kù nínú náà ẹni pé iṣẹ́ rí ẹ̀sìn rí náà lèyìn ó fi wú ààyè yẹn kù nínú náà lò ní láyé ń bẹ̀rẹ̀ iṣẹ́ ẹbú àìgbàfọ́lọ́run ìṣẹ́bọ òun ní máa ń jẹ́ kí àyèyàn kú sẹ́kù nínú náà àyèyàn wà parí lálejò náà lẹ́bi ṣe wáàtí fún wọn so ìtumọ̀ rẹ̀ ni pé ìyẹn lè ṣe wáàtí fáwọn èèyàn nígbà tí wọ́n bá sin òkú tán wọ́n wà sí pé yóò jí kẹ́mí àwọn èèyàn kí wọ́n gbọ̀n yóò jí kẹ́mí àwọn èèyàn kí wọ́n tún súnmọ́ Ọlọ́run sí i yóò jí káwọn èèyàn pa iṣẹ́ ẹbú àti ìrìn ẹbú tí wọ́n ń ṣe yóò jí kí wọ́n pa á tì yóò jí kó yí àwọn èèyàn pé ẹ̀rí báyìí lílé ayé ṣe mọ náà nìyẹn burú àwọn wá tó dá tó pé yóò mú ẹ̀mí àwọn èèyàn gbọ̀n kí n ò ṣerú rẹ̀ ní ibi àyè yẹn kò sí ti ó burú ń bẹ̀. tó bá kan náà lẹ́yìn wá sí inú tí wọ́n tó lè ṣe lẹ́yìn ìgbà tó bá ti òkú tán òun náà ni pé yẹn lè ṣe àdúà fún òkú yẹn wal istighfaru lil mayyit yẹn lè tọrọ àforíjì ọlọ́wọ́n bá fún un tó wà ní súnà nàbì sallallahu alaihi wasallam tó bí láti mọ̀ àwọn tó mọ̀ nípa àwọn kan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ní kẹ́ ẹ má ṣàdúrà fún kọ́ ẹ má sọ tán ní ẹ má ṣe nítorí ẹ má ṣe yẹn gẹ́gẹ́ ní ẹ má sọ àwọn kan bẹ nítorí nípa àwọn kan bẹ wọn ní àwọn ọmọ ṣàdúrà bídíà fókù náà ọmọ ṣàdúrà fìdáwù fókù ibi tádùá wà là ń ṣàlàyé fúnra wà yìí wọ́n bá ti gbé òkú bọlẹ̀ tẹ bòmọ́lẹ̀ tán anabi sallallahu alayhi wa sallam Uthman ibn Affan radiyallahu anhu ó ní kánà nabi sallallahu alayhi wa sallam ọlá nabi ìtàfàrọ̀ waqafa alayhi anábì wà dùdù dúó waqala yóò wà ní istaghfiru li akhikum anábì ní ẹ tọrọ àforíjì fún ọmọ ìyá yín o tọrọ àforíjì fún o wasalu lahu tasbita ẹ̀bẹ̀ lọ́hùn fún kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fa inna al-ana yus'al نني وسقلسي ويسلم في مهجورا وحيدا احاط به شهوب الاغتراب مجسن ساري لونك مهجورا واحدا ان يلودي اتي يلودي اتي قاتي بوره بدوك يا ري منفره يا عمره يا ياوره بو قاتي احاط به شهوب الاغتراب او نجلس يا والجو من هو الركركار ودي بقى wọ́n mọ̀ wá bí níbi rẹ̀ wọ́n mọ̀ bí níbi rẹ̀ pé kíkà ló lọ́wọ́ bá rẹ̀ sànẹ́bí wa ń sọ pé ńgbà yẹn ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún un so ilé ìlẹ́yìn ti rí pé kò ní ìdí pé ẹni ẹ ẹ máa sọ pé sọ pé la ilaha illallah sọ pé ànábì muhammadu rasulullah sallallahu alaihi wasallam ṣe ń dámọ́ pé ní tẹ̀lkínù kò sí ti ń jẹ́bẹ̀ẹ́ fún ànábì sallallahu alaihi so tẹ̀lkínù pé ká máa nu òkú ní ọ̀rọ̀ lẹ́yìn gbàtà fi sí tẹ̀lkínù mo sọ síwájú ìgbà tó kú bá kú lọ́wọ́ lè yẹn máa ń là kọ́nà rẹ̀ pé kò la ilaha illallah yẹn mọ̀ tó bẹ́ẹ̀ fún un àwọn lẹ́yìn ìgbà tó kú bá ti kú tọ́tọ́ ti sín kí a mọ̀ ní yá fúlàní ibùn fúlàní kí wọ́n lágbájá ọmọ lágbájá máa rántí tó bá jáde nílé ayé àà so eléyìí kò rí bẹ́ẹ̀ so kò rí bẹ́ẹ̀ kò sínú súnà nàbì sallallahu alaihi wasallam èèyàn kì í bá òkú sọ̀rọ̀ mu'jiza ni tànàbì sallallahu ń bá òkú sọ̀rọ̀ ní oríjọ ogun gazwatu badrin ní mu'jizati nàbí sallallahu alaihi wasallam torí ń jọ ẹ̀gan àwọn sọ̀hábà gan bí ànábì pé ah tí wọ́n ń gbọ́ ni tí wọ́n ń gbọ́ tó ń sọ ni bẹ́ẹ̀ ni torí ńgbà táwọn mùsùlùmí tán pa kẹfìrí yẹn tán gbogbo àwọn Abu Jahl níjọ yẹn ànábì wa ń sọ pé hal tajiduna ma wa'adakumullah kẹyìn yìí iṣẹ́ ti rí tọ́lọ́wọ́ bá ń àdéhùn tọ́lọ́wọ́ bá ń ṣiṣẹ́ ti rí báyìí ah, àwọn sọ̀hábà wa ni ah, ayé àwọn táwọn sọ̀rọ̀ òkú gbọ́n tó ń wí ni ànẹ́bí ni à kò sí ẹni tó gbọ́ kò sí ẹni tó gbọ́ tó ń tó gbọ́ tó wọn. tòmí bá bí mọ̀jíza mọ̀jíza ni kó kutu akutu àmọ́ alẹ́ ń pè nínú sàárè ọmọ àǹtàbí mọ́tìmẹ́rin máa ń ṣe kòbòrò náà òun náà ni pé kíyàn ó dúró kíyàn ó ṣàdúrà fún òkú so kí n sọ fún kálukú náà pé kálukú ọmọ ṣe ètò bá lè ṣe kún kálukú pẹ̀yìn dà so kálukú ọmọ ṣe lọlé àti tó kálukú bá ń lọ àti kálukú bá lè ṣe kálukú pẹ̀yìn dà so bí ó ṣe wà nù sínú ànábì sallallahu alaihi nìyẹn àmọ́ àwọn kẹ́kẹ́ kan máa ń ṣẹlẹ̀ níbi pé afẹ́sàdúrà fáwọn yẹn kódà lómi ètò ìwé fẹ́ lè máa jà kò fàdúrà lọ ní ó ṣàdúrà Allahumma irhamhu Allahumma thabbithu ẹ máa ṣe lọ́wọ́ gbàtẹ́ bá ti rántí òkú yẹn níta níbi máa ń ṣe nìyẹn tó ànábì orí ẹ̀pà ilẹ̀ tó bá ti ṣe ìyẹn tán tó àkọ́lá ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn sàábà ti kó wọn tó dúró síbẹ̀ tí ó pẹ́ ó ní pé kọ́lá tó wọn bá kú ẹpẹ́ ń bí àwọn àpá ní ìyẹn ní pé ìfìhádù ti ẹ̀ nìyẹn torí kò sí nínú ṣe sí ti àbíyá náà ọ̀kan náà padì ọ̀hún ni ìfìhádù ti ẹ̀ nìyẹn kò sí nínú ṣe sí ti ànábì sallallahu alaihi ṣe ṣé kò sí nínú ṣàlàyé ọ̀rọ̀ yẹn tó pé kò sí nínú ṣe táwọn sàbà nẹ́bí máa ń ṣe àwọn ọ̀bọ̀n orí ká bí tán bá ti sẹ̀kú táwọn àdúgbẹ̀ pẹ́ lọ etí látọ̀dọ̀ àwọn ọkọ̀ ìwé kò rí báwọn. tó òun náà ni pé kí wọn kálukú pẹ̀yìn dà èsì máa bẹ́ lọ́wọ́ bá fún un. ṣé wàá rí níbi àdúrà táwọn máa ń ṣe yìí ṣé rí àwọn nǹkan táwọn máa ń ṣe táwọn rò pé bóyá hmm, bóyá akẹ̀límọ̀ tí ó bá ti wà kò rí bẹ̀ fà wàláhì ẹ̀sìn ọlọ́run ò rí bẹ̀ òsùn ànábì ò rí bẹ̀ ọ̀ yìí ṣe ẹ̀sìn kó ti wù mí fà ó ṣe ẹ̀sìn bí ànábì ti bá ní ká ṣe ni ọ kódà gbèdín tánà ìbá ní á náà lọ wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ ti ń jẹ́ ẹ̀sìn pé èèyàn ti respect ẹ̀sìn náà pàtàkì jùlọ ní tó bá yí ká ànábì ti demonstrate fún akẹ́bẹ́ ìṣiṣẹ́ lélẹ́yìí so ẹ wò lápèjúwe ìgbà tí ntánàbì máa ń ṣe tí ọmọ kúlú irun tí mo ń ké kúrọ̀sọ́ falak kúrọ̀sọ́ bíi náà lẹ́yìn irun tí mo ń ké kúrò sí ìṣèbá rí ìṣèbá rẹ́rì rẹ̀ gbàtà ló máa ń ké níbi àkàrò àárọ̀ ṣe bá rí ẹ̀rí rẹ̀ pé àwọn àkàrò táwọn ẹni máa ń ṣeré àmọ́ ti tó kú yìí nǹkan kan wí náà ni pé ẹ̀bẹ̀ lọ́wọ́n bá kó foríjìn kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ tó kó sì ṣàforíjìn fún un torí ìbéèrè ọmọdé nìsín níta ló lè máa ń ṣe nìyẹn ní ti ń ṣe nù tó múlẹ̀ tí wàá rí kúlúwà aláhùn mẹ́ta iná ń zẹ̀ náà kò sí yù ẹ àti alìhákómù bó ni a ti rí ẹ̀rí eléyìí kódà àwọn afáàtẹ tí wọ́n máa ń ṣe lálàyé ipe àá ipe alìhákómù yìí tiẹ̀ wá nìyí òun tiẹ̀ wá lágbára jù tí ẹ bá ń ka ìtumọ̀ rẹ̀ bó ló ṣe wá ná sábà òkú báyìí bó ló ṣe jẹ́ àdúrà fún òkú bó lọ́la àlìhákómù jẹ́ jẹ́ àdúrà fún òkú àbí ẹ̀gbọ́tùmọ̀ rẹ̀ ni alahakumutaka suru ó kó gbàgbé bá ọ wàhálà ayé kópọ̀ kópọ̀ ayé tó ń wá kí ó kó gbàgbé bọ́ àti azúrútù mọ́lẹ́mọ́ kọ́bí àtẹ́fi wọnú sàárè nísìn kàlá sawfa ta'lamun náà padà mà súnmọ́ kàlá sawfa ta'lamun náà ló padà tó mà kàlá law ta'lamuna ilmul yaqin ó padà mà ní má mà dájú ẹ̀wọ̀ òkú náà sí àdúrà dà mẹ́ẹ̀ sùlátọ́rọ̀ ń nà jẹ̀hìm kọ́dà ó tó rí na jẹ̀hìm báyìí ṣé àdúrà fókùnù ثم لترون عين اليقين او ريوفو جو اري كتي كتي باي ثم لتسالن يومئذ عن النعيم لان gbogbo gbogbo nto wa ri le ayé rẹ̀ gbogbo gbádùn tó gbà Ọlọ́run bo bi o ṣe an in tí ò bá ti sí tó jẹ́ bí dé àà ah, wàláhì dọ̀lá láàrin yóò máa bá ń bẹ̀ ànù náà lẹ́ẹ̀ máa bá ń bẹ̀ ìsọnù náà lẹ́ẹ̀ máa rí i níbẹ̀ gbogbo gbà tí ó wù nǹkan àdúrà lànàbì ni a ṣe yìí ike sálùlọ́ alẹ́ àkíkùm ìsàkùsẹ̀rù lẹ́ àkíkùm wàsálùláwù tẹ́síbíìtà ẹ béèrè pé kọ́lọ̀ kọ́lọ̀ àwọn pé yóò bá náà ní fi ọ̀lọ́ forí jí ó ló ń kẹ́ ó ló ń mú dúró máa lọ bá mọ lárúbáwá ó wá kéré jù allahumma egifirilahu allahumma sabiti o tó àpò obìnrin ni allahumma egifirilaha allahumma sabiti ha ó ti tán nítorí ká ṣe lélẹ́ yìí hmm? ẹ jẹ́ ká dúró níbi ìlànà tànàbí sallallahu alaihi wasallam wa khairul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam lànà nábì yìí òun ni lànà tó dáa kò sí lànà míì tí lè tọ̀ tí ò ní padà wọ̀gbẹ́ lọ tí ìbá ti ṣe ìlànà tí anábì sallallahu alaihi wa sallam tó bákan náà lára tí èèyàn tó máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá ṣàdúrà fún òkú tán tó ẹ̀yẹ́ kí n má ti lọ jìnnà bí eléyìí kí n débi ọ̀rọ̀ ìjókòó bóyá wọ́n sì kúta lọ lójókòó ìyẹn náà ìjókòó pa ń ṣàdúrà fún olókùú tó kú bóyá ń jọ yẹn gangan ni bóyá ń jọ kẹta ni bóyá ń jọ kẹjọ ni tó àbógójì ọjọ́ ni ọdún kan ní gbogbo ẹ̀ pátápátá fìdá àní àdáadáa lẹ̀mí kò sí nínú ẹ̀sìn kò sí nínú ẹ̀sìn ìjókò fìdáàwù kò sí nínú ẹ̀sìn nítorí ẹ̀jẹ̀ ká jùlọ ká ṣàdúrà fún un ní ti ń jẹ́ àdúrà láti sọ òun àdúrà ń bẹ́ ń bí kẹ́kírun fílà àdúrà ń bẹ́ ń bí lẹ́yìn ìgbà tẹ́ bá sin tán ó parí ó parí so eléyìí ni ìlànà ti ànábì sallallahu alaihi wa alihi wa so bákan náà lára ní àtúmọ̀ ń ṣe òun náà ni pé èèyàn máa lọ lè ń ṣe táàzíyà fáwọn olókù ẹni pé kéèyàn ó bá wọn kẹ́dùn kéèyàn ó sọ̀rọ̀ ìrọ́jú fún wọn kéèyàn ó jẹ́ ká mọ̀ pé àfẹ́lẹ̀ ah, ìbànújẹ́ tó bá yín ṣe léyìí ń bẹ nínú ìṣiṣẹ́ ànábì sallallahu alaihi wasallam ládàá ń bẹ́ẹ̀ tó pọ̀ ẹ̀mọ̀ bí ládàá ti ń bẹ́ẹ̀ bí kéèyàn ó kírun sókùlà tánàbìlẹ̀ tó bá kírun sókùlà ẹnìyẹn bákẹ́lẹ̀ tó bá bá wọn sín ó ti ń ládàá kẹrọ́ọ̀t bí ó kele ńlá kan so ànábì wa tún ní ẹni tó bá tún lọ lè wá tún ṣe táàzíà tó wá tún lọ́dọ̀ àwọn olókù yẹn tó lọ lè bá wọn kẹ́dùn tó lọ bá wọn dárò ànábì ní ìyẹn náà dáadáa lábẹ́ ń bẹ̀ amru bin Hazm lọ́gbà ọ̀rọ̀ yìí wa radiyallahu anhu ó ní ànábì sallallahu ní pé má min muslimin yu'azzi إلا كساء الله عز وجل من حلل الكرامة يوم القيامة النبي يقول يو تبا لشين مسلمي تشفتي aburú bá ti ṣe ọmọ ìyá rẹ̀ mùsùlùmí yóò lọ lè kẹ́dùn rẹ̀ yóò lọ kẹ́dùn yóò lọ kí wọn ní àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí tó irú ẹni yẹn illa kasa'u Allahu azza wa jal ọlọ́run ó gbé kọ́ ẹni yẹn ọlọ́run ó fún ẹni yẹn ní aṣọ aṣọ àwọn ọ̀ṣọ́ àlùjánnà tó bá dijọ́ gbé ní al-qiyamah sọlẹ yìí ni a fi mọ pàtàkì kamọlọlẹ kíra ẹni tí ọ̀fọ̀ bá ṣẹyàn bú làṣọ àmọ ń kíyàn ǹjẹ́ a lè jòkó síbẹ̀ ká síbẹ̀ ǹjẹ́ a lè síbẹ̀ ká máa wọn lóúnjẹ nílé olóúnjẹ nílé olókùn disney la tó bá di ní ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ ni màá máa ká lọ pẹ̀lú ògùn ọlọ́wọ́n bá tabarí àwọn tí a bá ní question so but àsìkò mi ti lọ díẹ̀ kọ́lé náà nípọ̀ ní ẹ̀yìn náà. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته orúkọ mi ni Abdullahi ẹkáwọ̀tọ̀ ìbéèrè tó ń sọ bẹ̀rẹ̀ ni pé ní gbogbo ìgbà tí wọ́n bá tó ṣe òkú mẹ́rin ni wọ́n tó máa béèrè béèrè lọ́wọ́ ẹ̀ yóò kún ju ọjọ́ mẹ́ta lẹ́ ọjọ́ mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ ìgbà tí wọ́n bá tó sún náà ni wọ́n tó béèrè béèrè lọ́wọ́ ẹ̀ nínú sàárè. náà ni Ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ ni pé náà fi ní káwọn máa pẹ́ òkè sẹ́fẹ́ ó pọ̀ àbí ok ẹ bẹ̀rẹ̀ sí. ẹlẹ́jọ̀tì ni pé nípa ṣíṣe àdúrà fún òkúta ẹ̀sọ́ wọ́n ṣe káyé pé apó ìlú tààrẹ gẹ́gẹ́ bí ọmọ tí ṣe máa fún ìta alábàáṣe nígbà tí ẹni èèyàn lè ké kúrán ní èmi kọ́lọ́ mú ládà rẹ̀ bá àwọn àti èèyàn lè àti èèyàn lè yan náfìlà àti irú kúrò láwùjọ ṣe mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ́kọ̀tọ̀ lájà tí mo fi bá náà dùdákùn lọ fẹ́ra náà mi bèèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní pé kí òkú tí wọ́n bá sin bọ̀rọ̀ ní pé ṣé olùgbé tó bá wọnà sàárè náà wọ́n tó bí níbi rẹ̀ sànẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rẹ̀ pàdé kàńjọ nígbà nẹ́bí ni asri'u bi janazatikum ẹ̀ ti máa gbé òkú yín sin ẹ mọ̀ jọ ọmọ pẹ́ mọ́ kẹ́ tó máa sin wọ́n so ní pé ní tó ń jẹ́ nọ́mà nínú Islam náà ni pé tó kù bá ti ń kú ẹ̀sìn tó bá ti ń wọnà sàárè gbà wọn kan yóò mọ̀ bẹ̀rẹ̀ sí bákan náà tó wáyé pé wọ́n bá wá pẹ́ wọn tètè sin so irú ẹni yẹn náà tó bá ṣe pé ẹni tí ó jẹ́ ẹni ìkẹ́ni ìbẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó ti máa rí kẹrẹ̀ náà gẹ́rẹ́ tí yẹn bá ti kúrò ló ti máa rí kẹ̀ so gẹ́rẹ́ tí yẹn bá ti di pé èèyàn jẹ́ ẹni bú tó bá ti kú tẹ̀mí ti bọ́lọ̀ rẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí máa rí aburú rẹ̀ náà tí wọ́n bá gbé wọnú sàárè wọn náà ìyẹn ò ní kó máa rí ní tí ó rí níkẹ́ ọlọ́run ìyẹn ò sì ní kó máa Eh, ìbéèrè ó bẹ̀rẹ̀ sí ah, wallahu alam mi ọmọ yíhùn ọmọ yíhùn nam nam dùá al-mayyiti ipe ṣíṣe àdéhà sí àdúrà fún òkú sí àdúrà fún òkú so òun náà ni pé sí àdúrà fún òkú lẹ́yìn ìgbà tí a bá ti ṣe ìtẹ́ ní ká ṣe nǹkan gbogbo ìgbà tí a bá ti rántí òkú yẹn gbogbo gbà ìyẹn mi lè máa ṣàdúrà fún pé ọlọ́run bá mi kẹ́ ọlọ́run bá mi ṣàforíjì ọlọ́run bá fún wọn ṣàforíjì fún wọn bá mi kẹ́ yóò mọ̀ ṣe ọlọ́mọ kí ọlọ́mọ ṣẹ́mù so bákan náà tí èèyàn bá wò pé èèyàn wá fẹ́ ṣe sàárà fún wọn sàárà ọ̀tọ̀ so ní tí èèyàn lè fi ṣe sàárà wá pọ̀ lóríṣiríṣi máa padà débẹ̀ arábí ẹ̀ náà ni pé bóyá ọwá nìsín ọwá ṣe ìbádà kan wá ní mo ṣe sàárà fún òbí mi hmm, irú ẹ̀ nìyí wọn pé mo akẹ́kọ̀ọ́ hàn pé ládàá rẹ̀ mo ṣe sàárà fún òbí mi tẹ̀kí wọ́n lọ́yẹ kó ní wọ́n lọ́wọ́ ní mo sàárà fún ẹnìyẹn ìyẹn wá lọ lé sí hajj wọ́n ni ah mo fún bàbá mi ah mo lọ sí umra máa padà débẹ̀ níbi àwọn nǹkan tó ń jẹ́ àwọn sọ̀dàkọ́ ti ibi nìlá òbí nìlá náà mi. aleykum salaam wa ìṣẹ́jú kan la ní o. àwọn èèyàn mọ̀ ikú ẹgbẹ́ kò ń ṣe lórí pé yá à ń dé ẹlẹ́ẹ̀kejì afẹ́kẹ́ bá àṣàlàyé dáadáa torí bí ẹni tó wá fèsì lórí rédíò sọ ọ̀tọ̀ ni mm-hmm. lọ́dà yìí tó sọ̀rọ̀ ìta. Na bóyá ẹ lè pè mí sórí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine yìí nìlá ní ọjọ́ mẹ́jọ tó a tún máa pàdé. Àbúkọ́ tá a sọ̀rọ̀ ní ọlọ́dà bí wọ́n fún wa pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. 95.1. Thank you.